sí mọ́dàbí afáwọ̀ Abu Huraira àti afáwọ̀ Abdullahi ibn Umar lérí wípé ẹ̀mí mùmìnì inú àlìjánà ni ó mọ̀ wà tí ẹ̀mí bá ti jáde lára mùmíní nínú àlìjánà ni wọ́n mú ẹ̀mí náà lọ eléyìí kò tako pé ẹ̀mí yẹn tó lè kúrò ń bẹ́ẹ̀ ó lè sọ mọ́ bọ̀rọ̀ gidi ara níbi tó bá wà níbi ògbà tí bùkátà bá ti béèrè fún àmọ́ ní kété tán bá ti mẹ́mí ò jáde ọ̀kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ àwọn àfa ò ní pé fìlìjẹ́nà yálà ó jẹ́ èmi ẹni tó kókó ṣe yìí dì ní àbí èyíkéyìí nínú tó bá jẹ́ mọ̀mọ́lẹ́ ọkọ̀ làtọ̀ ìfa àwọn míì nínú àwọn olùmẹ̀sìn wọ́n ní هم بفناء الجنة على بابها يأتيهم من روحها ونعيمها ورزقها àwọn míì sọ wípé ẹ̀mí àwọn mùmìnì yóò máa bẹ ní gbàgede ẹnu ọ̀nà àlìjẹ́nà yìí ṣe pé wọ́n wà nínú ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ní wọ́n wà nínú ẹ̀ ọ̀rọ̀ kejì ní ìfà náà ni hum bi fina fina o bi fina ìlìjẹ̀nà wọ́n wà ní gbàgede wájú alìjẹ́nà alábàbíà ẹnu ọ̀nà alìjẹ́nà bẹ̀nu wà yàtí mi rọ̀hì ha ìkẹ́ ọlọ́run atẹ́gùn tó dáa látinú àlìjẹ́nà yóò máa bá wọn bẹ̀ wọ̀nà ìmì ha ìdẹ̀ra ọlọ́run látinú àlìjẹ́nà yóò máa fẹ́ sí wọn bẹ̀ wà rísíkò ha wàrísìkìhá ìpèsè ìjẹ́ ẹ̀mú láti inú àlìjẹ́nà yóò máa jẹ́ tí wọ́n bẹ̀. wàkọ́ọ̀lá tọ́ ifá àwọn mìí tún sọ wípé alárùwá ala afniyatil qubur àwọn kan ní rárá gbogbo ẹ̀mí ló bá ti jáde ibi sàárè wọn tí wọ́n sin wọ́n sí lórí ilẹ̀ wọn eré abẹ náà lẹ́mí wọn ti máa lọ tí ó ti máa bọ̀ àfiníyà jámù òfin náà ìyẹn tí máa kò ní lọ sókè ọ̀gangan bẹ̀yẹn ní òdò sí وقال الإمام مالك أفوى الإمام مالك رحمه الله أن بلغني أن الروح مرسلة تذهب حيث شاءت àwọn tí ẹ sọ wípé <clears throat> in tó dé ti gbọ́ àwọn nínú ọ̀rọ̀ àwọn àfáà tó ṣáájú wípé ànàbọ́ wípé ẹ̀mí tẹ rí yẹn mùsálàtù ọlọ́run yóò túlẹ̀ ní tẹ́sí àbò àìtò ṣáà gbogbo tó bá fẹ́ máa lọ yóò máa lọ yóò máa lọ obìnrin àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ قال الإمام أحمد في رواية ابن عبد الله فهو إمام أحمد بن حنبل àwọn náà sọ nínú ẹgbà wá ọmọ imam ahmad bin hanbal tí ṣe abdullah ní arwahul kufaru fi náà وأرواح المؤمنين في الجنة ẹ̀mí àwọn kèfèrí tán bá ti gbà á inú nẹ́nu wọ́n lọ fi sí wa arwahul mu'minin àmọ́ ẹ̀mí àwọn mùmìnì fil janna inú àlìjánà náà fi sí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àfọwà sheikh Nasiruddin al-Albani rahimahullah wọ́n ní kult alladhi fi masail Abdullah liwalidi Ahmad ọ̀rọ̀ èyí tí ó wá tí Abdullah ọmọ Imam Ahmad bin Hanbal tó sọ nípa bàbá rẹ̀ yìí wọ́n ní tíra kan ní nínú tíra tó wà ó kọ tíra náà ní masail Abdullah liwalidi Ahmad tá a bá wo ojú ewé one twenty nine makhtutatu al-zahiriya wọ́n ní tíra yẹn wò tí tẹ̀ jáde makhtutọ ni àwọn tíra tí wọ́n ti tẹ̀ náà pè ní makhtutọ wọn náà pè ní manuscript zahiriya library kan ní Damascus náà ń pè ní maktabatu zahiriya ní láìbírì wọn ibẹ̀ làwọn ti rí tírà wọn ó abi àwọn ìbéèrè ọmọ Imam Muhammad bin Hanbal tó gbé lọ́ba bẹ́ẹ̀ ó ní sàháltò abi àni arwahil mauta ó ní mo béè lọ́wọ́ bàbá mi nípa níbo làwọn ẹ̀mí ẹni tó bá jáde láyé níbo ló máa ń wà àtàkùnú fi àfníyàtì quburiha am fi hawasil tayr am tamutu kama tamutu al-ajsad ọlọ́run ní ǹjẹ́ àwọn ẹ̀mí wọ̀nyí ṣé wọ́n máa ń bẹ ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ibi tán sin wọ́n sí ni àbí wọ́n ń bẹ nínú polo inú ẹyẹ àbáwọn ẹ̀mí yìí wọ́n ti kú gẹ́gẹ́ bí ara náà ṣe kú faqal ó wá sọ báyìí pé fàzákàrọ̀ hadith malik al-ati qariba hadith <clears throat> malik tí a padà sọ níwájú ọwọ́ sọ hadisi náà thumma qal lẹ́yìn gbà náà wọn wà kọ̀dọ̀rọ̀ wíyá an abdullahi bin amur qal inna arwah al-mu'minin ẹ̀mí àwọn mu'minin fi ajwafi tayr khudri kazair ẹ̀mí àwọn mu'minin yóò máa bẹ nínú ẹyẹ kan èyí tó jẹ́ aláwọ̀ gírin aláwọ̀ ewé kazaayi kada yàtọ̀ àrọ̀ fún nàfíà pé àwọn ẹ̀mí yìí wọ́n máa dára wọn mọ̀ wọ́n yàrùsàkú yàrùsàkú náà min thamri ha wọ́n sì máa pèsè fún wọn nínú àwọn nǹkan èso èyí tó ń bẹ nínú àlìjẹ́nà وقال بعض الناس أرواح الشهداء في أجواف طير خضر ẹ̀mí àwọn tó kú ṣàhídì yóò máa bẹ nínú ẹyẹ aláwọ̀ ewé ta'wi ila qanadil fil jannati mu'allaqatun bil arsh wọ́n máa ṣẹ́rí lọ síbi àwọn àtùpà kan eléyìí tó ń bẹ nínú aljanna وقال أبو عبد الله بن مندى قال طائفة من الصحابة والتابعين إن أرواح المؤمنين بالجابية وأرواح الكفار ببرهوز بئر بحضرموت wọn láwọn míì tún sọ wípé àwọn kan náà àwọn sọ̀hábà àtàwọn tàbíìn wọ́n ní ẹ̀mí àwọn mùmìnì tó bá ti gbà á àyè kan tí ń jẹ́ hábíà òní wọ́n mọ̀ náà ń pè ní hábíà yìí wọ́n ní kọ́ríyàtún ilé tó kán ní min nahiyati aljawlan shamali hauran وباب الحابية جابية بدمشق منصوب إلى هذا الموضع wọ́n láàyè tá ló wà yìí ẹnu ọ̀nà ẹbí tó ń pè ní Jábíà yìí Damascus ló wà ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹ̀mí tó bá jẹ́ mọ̀mìnì orílẹ̀-èdè ààyè kan ló lè Damascus ìbẹ̀rẹ̀ wọn kún wa lọ àwọn kan sọ bẹ́ẹ̀ wàá rọwáhùn kò fà ẹ̀mí àwọn gẹ̀fẹ̀rí bí barhut òun ó wà ní barhut kí ló ń jẹ́ barhut bí irun bí hadramot wọn ni kàga kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ìlú tán ìlú ìlú kan ló ń jẹ́ hadramot pé inú kàga yẹn ni wọ́n sí colt afáwa sheikh al-albani wọ́n ni wàhádà al-hathar kharrajahu Ibn al-Qayyim wọ́n ní ọ̀rọ̀ tá a sọ yìí afa Ibn al-Qayyim wọ́n tọpinpin ẹ̀ pé sọ̀rọ̀ yìí lálàáfíà àbí ò lálàáfíà an jam'in wa laysa fiha ma yathbutu isnadu gbogbo ọ̀nà tọ́rọ̀ yẹn gbà wá náà ti tọpinpin ẹ̀ wọ́n rí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ẹgbàá wa rẹ̀ ò lálàáfíà. La ajẹ́kùn kálukú ọmọ wá ẹ̀mí lọ sí Damascus jẹ́kẹ́bẹ̀ náà kó gbẹ̀sì ọ̀rọ̀ yìí kò lẹ́sẹ̀ lẹ̀ ọkọ́lá Sofwan bin Amr sa'altu Amir ibn Abdullah abal Yaman alil anfus al li anfus al-mu'minina mujtama faqal ولقد كتبنا في الزبور من بعد ذكر أن الأرض يرثها عبادي الصالح هي الأرض التي يجتمع إليها أرواح المؤمنين حتى يكون البعث وقال هي الأرض التي يورث الله المؤمنين في الدنيا أفوى صفوان بن عمر ونمبيل وعامر عامر وما عبد الله عبد اليمان mo bi léèrè pé ǹjẹ́ àwọn ẹ̀mí àwọn mọ̀mìnì só níbi tí ogun ọmọ ń para pọ̀ síbí ọwọ́ aṣọ dá lóhùn wípé síbí wọn náà ké Qur'an dájúdájú ilẹ̀ tọ́lọ́hún sọnù Qur'an ilẹ̀ náà ni ogun ọmọ ń kóra sí ọlọ́run ní walaqad katabna fi zabur àwọn ọlọ́run a ti ṣàlàyé ẹ̀ nínú sàbúrà mímbà rìdík lẹ́yìn bàtà àti ṣèyànnà tí fáwọn èèyàn kí ni dáa sọ ń bẹ̀ ọ̀nà ni anil arúgbọ ilẹ̀ yìí yẹrìsọ́wà ìbáadìyà asọ̀rẹ̀ òní àwọn tí ó padà jogun lẹ̀ tí wọ́n darí ilẹ̀ àwọn náà làwọn ẹrú sí ọlọ́run dáadáa ọlọ́wọ́ kó ìjọba ilẹ̀ ìṣàkóso bẹ̀ ọlọ́wọ́ kó lè wọn lọ́wọ́ arúgbù tó wà ń bí wọ́n ní yẹ̀lẹ̀ adùn lẹ́tì yẹ àfáàyè túmọ̀ rẹ̀ sí pé ìtọ́lọ̀ ń gbà lérò náà ni pé ilẹ̀ tí ẹ̀mí wa ni ó máa kóra jọ sí hátayá kó nà lùbà títí tí ọjọ́ tọ́lọ̀ ó bùn wọn dìde ó fi tó pé ọlọ́run jogun fún wọn pé ẹ̀ ni wípé ilẹ̀ yẹn ni gbogbo ẹ̀mí wọn wà wọn kọ́ lómi ìsọ̀kọ́ rárá òkè o iye ardu lẹ́tì ni yóò kú láwọn mọ̀mọ́ni lọ́wọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ló láàfíà afọ́ Sheikh Al-Albani rahimahullah wọ́n ní fi nusakhi thalath nígbà táwọn gbé àwọn ẹ̀dà tíra mẹ́tẹ̀ẹ̀ta táwọn yẹ̀ wò táwọn fi ṣe tahqiq àwọn rí i pé amúrù nígbà ní Sofwan bunu amúrù wọ́n ní tó wà ń bẹ̀ ní Umar bidonil wa ṣùgbọ́n wà taswib min kutubi rijal wọ́n ní àwọn tún ṣe àwọn pè ní amúrù àwọn fi wá òsì nígbà táwọn lọ wo kutubi rijal àwọn tíra àti máa kọ orúkọ àwọn tó gba àdísì sí àwọn wá rí pé kì í ṣe Umar amúrù ni wàmínàlẹ́ ahwal kọfù ó ń bẹ nínú tíra al-ahwal ó ní qala al-hafiz ibn rajab afọ́ hafiz ibn rajab kharaja ibn munda wa huwa gharibu jiddan ó ní hadithi tí wọ́n sàfitì rẹ̀ sí ọ̀dọ̀ Sufyan ibn amúrè yìí wọ́n ní atharu yẹn atharu tí ó jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sóòtọ́ ni wa tafsiru aya bidhalika da'if ọ̀nà tí wọ́n fi tú àyà yẹn ọ̀nà tí ò lẹ́sẹ̀ lẹ́nu o pé anil ardo yarithuwa ibadiya salihun pé dáadájú ilẹ̀ ọlọ́run ó jogun àkóso rẹ̀ lé ọwọ́ àwọn onígbàgbọ́ òdodo kí ló jọ ọmọ pẹ̀mí ọmọ dúró bẹ́ẹ̀ ìtumọ̀ yẹn ò tiẹ̀ jọra wọn. wa sahihu fi tafsiri a qawlu ibn èyí tó lálàáfíà nínú tafsiri ọ̀rọ̀ yìí lọ́rọ̀ àfọ́ ibn Abbas tó ní anna ad-dunya ìtumọ̀ ẹ̀ ní pé o náà ní ilé ayé àwọn ìlú ìlú ńláńláńlá allati fataha Allahu ala ummati Muhammad èyí tí ọlọ́run ọba tó kó àkóso ẹ̀ lé ọwọ́ al-umma anabi ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lásìkò àwọn sọ̀hábà tí wọ́n darí ayé ìtumọ̀ ayà ẹ̀ nìyẹn pé ọlọ́run ó jogun ìdarí ayé lọ́wọ́ àwọn ẹrú sìn nígbàgbọ́dọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn kama qala Ibn Qayyim fi Ruh gẹ́bí afá Ibn Qayyim ti sọ nínú àrò wa nahwuhu fi kitabihi Shifa'ul Alim wọ́n sì tún sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ nù tíra àwọn Shifa'ul Alim wa qala Ka'b afọ́wọ́ Ka'b ọ̀kanú àwọn sọ̀hábà òní wọn wọ́n ní arwahul muminin ẹ̀mí àwọn mumini fi illiyin fi sama isabiya yóò máa bẹ ní àyíká tá ń pè ní illiyin ní sama ẹlẹ́ẹ̀keje ibi gíga wa arwahul kufar fi sijin fi ardi sabiya ẹ̀mí àwọn kèfèrí yóò máa bẹ ní jẹgbọn jẹgbọn jẹgbọn jẹgbọn inú lẹ́keje tata khadi iblis níbi ẹ̀gbẹ́ páríkẹ́ èso ìbẹ̀rù wọn lọ kó sí páríkẹ́ èso nínú ẹ̀rí pẹ́tẹ́ báwo wọ́n fi àà èyí tún lágbára pọ̀ nínú ìtumọ̀ alámọ́tò tààjò tó bá ti ń kankan tó bá ti fi sí báwọn pé ọ̀rọ̀ eléyìí káàbù hàdá tábàlówó nù hamish wọ́n ní káàbù tá à ń sọ yìí huwa ibnu ma matin al-humairi abu ishaq al-ma'ruf bi ka'ab al-ahbab wa huwa thiqatun mukhadram je thiqa ni mukhadram ni en tan gbale gbale mukhadram ni pé ó ti kọ́kọ́ gbà kan jẹ́ ẹlẹ́sìn mi ó tún fi tó fi gba islam kana mi yemen ará yemen ni fasakana sham ó wá ń gbé sham mata fi khilafati uthman àsìkò uthman olójà yẹ láyé akọ̀dísáàdà alalmiya ó lé lọ́gọ́rùn ọdún láyé láwù fi muslim riwaya lè àbí urẹ́ra ó gba ìgbà wa àdísì wa látọ̀dọ̀ afọwà àbú urẹ́ra nínú sọ́yìn muslim so fíkọ̀ ni ó ti wá báyìí so nínú àwọn rìjálù tán bá gbàdísì wa tó lálàáfíà òun ló jẹ́ كما قال الحافظ ابن حجر في التقريب ابي عفاء ابن حجر في سنن التقريب وهو بالنظر لكونه كان قبل إسلامه حبرا من أحبار اليهود wọ́n ní pé ṣáájú kó tó gba Islam àgbààfà ló jẹ́ nínú àwọn àgbààfà àwọn Yahudi Yahudi ní tẹ́lẹ̀ fọwọ́ kẹfìrú riwaya til israeliyat ọ̀pọ̀lọpọ̀ àwọn israeliyat ó máa ń gbà wá púpọ̀ lákìn kismun kabiru minha la yasiu sanadu bi ilẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn israeliyat mi ìtàn sọ pé ó gbà wá ó gbà wá ó gbà wá ààrin tọpa dọ́dọ̀ rẹ̀ wọ́n kàn máa ń ṣàfihàn sọ́dọ̀ ẹ̀ ni torí pé ó ti fìgbà kan jẹ́ Yahudi rí wàmílẹ̀ adal nínú àwọn israelites náà parọ́ rẹ̀ mọ́ kó sọ táàsì rí tọpadọ́dọ̀ ẹ̀ onílé ìtàkàyè falaki matala ọ̀rọ̀ yìí kò gbé wọn àkàrájáwó almarwasi fi zawaid àfáwà almarwasi wọ́n gbà wá nínú tir zawaid azud libn mubarak wà rọ́jì li israeliyatihi wọ́n ní kó o sì tún lọ wo israeliyati tí ibn mubarak tọkọ tíra kan ló ń jẹ́ bẹ́ẹ̀ kitabu fadọ́lù dimashq lè rẹ́bùcí bí takhriji ìyá bákan náà tí a kàtà ń pè ní fadọ́lù dimashq lè rẹ́bùcí bàbá ní èmi ni mo yẹ takhriji gbogbo àdìs tó ń bẹ nù tíra yìí lọ́wọ́ ó rí pọ́rọ̀ yìí kò lẹ́sẹ̀ lẹ́ wàkọ́lá tọ́ ifá àwọn mìíràn tún sọ wípé arwahul mu'minin bíbí irin zemzem wọn ẹ̀mí àwọn mu'mini nínú omi zemzemi bẹ̀rẹ̀ kó gbẹ̀dà sí wa arwahul kufar bíbí irin barhut ẹ̀mí àwọn kèfèrí ó ń bẹ nínú kàga barhut ní hadramut hada ọ̀rọ̀ yìí rọ́dà ibn al-qayyim bi nafsihi bi qawli afọ́wà ibn al-qayyim fúnra wọn gan ni wọ́n ti dá ọ̀rọ̀ inú wọ́n ni bí a náà wùlá dalila alayhi fil kìtàbí wa sunna kò sẹ́rì kan nínú kìtàbí wa sunna pẹ́mẹ́ àwọn mùmìnì bẹ́ẹ̀ ní omi sẹ́msẹ́m wala fi qawli sahibin yuthaqu bi rí fún nínú ọ̀rọ̀ sàábì kan tá lè gbára lọ́rọ̀ ẹ̀ wa fakratu arwahul kuffar ṣùgbọ́n èyí tó ń sọ nígbà tó ní ẹ̀mí àwọn kèfèrí bó ń bẹ nínú bírù barhud falam tẹ́rìdì fi àdíṣin marfo ààrí àdíṣì kan àwọn àdíṣì ń bẹ tó sọ níbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kò sádìsì kankan tó sọ ti pé ẹ̀mí mùmí wà nù mìsẹ́mìsẹ́m ṣùgbọ́n nípa pé ẹ̀mí àwọn kèfèrí ń bẹ nínú ara àwọn tó sọ ṣùgbọ́n wọn lálàáfíà náà ń sọ wà á mọ̀ fakaratu arwa ilkufa kó wá rí abala ọ̀rọ̀ èyí tó sọ ń pọ̀ ẹ̀mí àwọn kèfèrí falam tarik fi hafi hadith mafu kò wá nínú gbogbo hadith tá a lálàáfíà tá a lè fi ti sọ́dọ̀ ànábì wà iná máa yà àtharu mawqufa àwọn ọ̀rọ̀ kan ní tó yẹ pé wọ́n kàn ń sàfitì ẹ̀ sọ́dọ̀ àwọn sàbí sáàkọ̀ ibn Qayyim ibn Qayyim kó àwọn ọ̀rọ̀ yẹn wá nínú tírà rẹ̀ page 106 to 107 wa kullu da'ifatul asanid gbogbo ẹ̀ náà pátá gbogbo ọ̀nà tó gbà wá ló lẹ̀ na'am waqa'a marfu'an fi mu'allaf li abi sa'id al-khiraz wọ́n ní lóòótọ́ ìkan wá tó jẹ́ marfu tó ń rẹ̀ lọ́dọ̀ ànábì nínú tíra Abi Sa'id mu'allaf mu'allifu lẹ́jọ́kọ̀ tíra mu'allaf tí a dọ̀kọ̀ nínú tíra Abi Sa'id al-Khiraz kama fi majmul fatawa ibn Taymiyyah lakin al-Khiraz hada sufiyyun mashhur wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ tíra Khiraz yìí afẹ́ ibn Taymiyyah ní ọ̀rọ̀ rẹ̀ tí sọ̀rọ̀ ta lè gbára lè tó gbé Sufi ni bayda annahu fi riwayati ghayru ma'ruf tó ń ti wípé ẹgbà wa tó tiẹ̀ ló ń gbà wá ẹ̀gá nínú ẹgbà wa yẹn gẹ́rù márùn kọ̀sẹ́ tó mà á nínú àwọn tí èèmọ̀ ń gbára lé ọ̀rọ̀ wọn ó ń dòrò dọ̀ìfà lọ́wọ́ àlàyé inú sírísílátò àdìs dọ̀ìfà ṣẹ́kàlà gbani wakọ́lá salmanu alfarisi wọ́n ní salman alfarisi ó ní arwahul mu'minina fi barzakh min al-ard ẹ̀mí àwọn mọ̀mìnì ó ń bẹ nínú ààyè kan tán pè ní barsakh lérílẹ̀ that is inú sàárè tadhabu haythu sha'at gbogbo tó bá wù ní máa lọ wàrúwà kuffar fi sijjin ẹ̀mí àwọn kèfèrí sì ń bẹ nínú ààyè jìgbòjìgbò nínú ilẹ̀ wa fi láfíà àni òdúnú ẹgbà wá mi wọ́n ní nismatul mu'min ay ruhuhu nismatul mu'min ay ruhuhu ẹ̀mí mu'mini tadhabu fil 'adi haythu lérílẹ̀ òwú tó bá wù náà àkọ́lá taifa arwahul mu'minin an yamini adam àwọn kan ní ẹ̀mí àwọn mu'minin ó ń bẹ lápá tún ànábì adama wà arwahul kufar an shimali ẹ̀mí àwọn kèfèrí ó ń bẹ lápá òsì qala ibn àfáà ibn qayyim gbà wọ́n ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ti àfáà salman farisi wọn kà án náà àrọ́dọ̀ bí i arúgbọ́n bẹ́yìn dúnìyà wà láàkọ́rọ̀ mùsùlùmí onak wọ́n ní ẹ̀yà tó gbà lérò ni pé ayé kan láàrin ayé àti sánmà wọn ló gbà lérò pẹ̀lú barisakhi ètò ìpé mùsùlùmí onak wọ́n tú ẹ̀mí ẹ̀ lẹ́m̀bẹ́ tẹ́tẹ́ àbáyé tó tàṣà yóò máa lọ bí tó bá wù ọ̀rọ̀ ti ẹlẹ́ẹ̀kẹta wọn alákọ̀ọ́ ibn al-Qayyim Ibn Qayyim sọ pé ọ̀rọ̀ yìí mu'allaq ni an Salman falam yasqu isnadu wọn ò rí isnadu rẹ̀ kó wá wọ́n kà sọ pé Salman Farisi lọ sọ wà má ara ó yẹsẹ̀ afáṣẹ kalalba ni pé nǹkan fi ti sọ́dọ̀ Salman Farisi yìí wọ́n láwọn ò rí sọ̀rọ̀ tó lálàáfíà lakin qawlu àmọ́ ọ̀rọ̀ tó sọ wípé inna arwa al-kufar fi sijjin ọ̀rọ̀ tó sọ pé ẹ̀mí àwọn kèfèrí bẹnu sí jìn fi riwayatun kathiratun marfu'atun wa mawqufatan taraha fi durril manthur wọ́n láwọn riwaya kan bẹ tó lálàáfíà àtàlẹ́fi ti sọ́dọ̀ ànábì àtàbí àmì ìtàlẹ́fi ti sọ́dọ̀ àwọn sàábé tó sọ ọ̀rọ̀ yẹn téèyàn bá fẹ́ rí kéèyàn lọ́wọ́ tí dáa tán pé ní ad-durrul manthur وذكر في شرع الصدور حديثا مرفوعا ابي هريره من روايه البزار وابن المردوي ورايته انا fi musannaf abdulrazak wọ́n ní àdíìsì kan bẹ èyí tá a rí fìdí tọ́dọ̀ ànábì látọ̀dọ̀ afá àbúrẹ́ra nínú riwaya bazar wabnu murdawai àwọn sì rí fún ara àwọn ganu tíra tó ń pè ní musannaf abdulrazak mawqufan alayhi wọ́n ṣàfihàn sọ́dọ̀ àbúrẹ́ra wa sanadu hasan sanadu ẹ̀dá wa fi ruh ó sì bẹ̀ nínú kìtàbùrú ibn qayyim hadithun akhar an domra bin habib mursala láti ọ̀dọ̀ domra bin habib tó jẹ́ pé hadith mursal ẹlẹ́kẹrin àbáni kult gbàtún ní ẹ̀mí mùmìnì ó ń bẹ ní apá ọ̀tún ádámà ẹ̀mí kẹfìrí ń bẹ lápò òsì ádámà bàbá ní ádá máa ń tọrọ min hadith abidhar tawil fil isra wọn láwọrọ yìí abala kan ni wọ́n lọ mú wá nínú hadith Abu Dar èyí tó gùn nígbà tó ń sọ̀rọ̀ nípa ìrìn àjò tánàbí ṣe lọ sí sánmà inda shaykhayn lọ́dọ̀ Imam Bukhari àti Muslim walakin la yadullu dhalika ala ta'adulihim fil yamin wa shimal eléyìí ò iṣẹ́ rí láti lè sọ wípé ẹ̀mí wọn ń lọ́tún ádámù àwọn bẹ lóṣì ádámù bal yakunu ha'ula'i an yaminihi fil uluwi was-sa'a ìtumọ̀ ẹ̀ ni wípé ètò ń bẹ lọ́tún nínú hadith òun náà ni ó ń tọ́ka wípé wọ́n wà láàyè gíga wàhùn láyé sáré ife sọfúnlọ wàsíjì èyítá ló ń bẹ lọ́wọ́ òsì ìtumọ̀ ẹ̀ náà ni wípé wọ́n ń bẹ nínú ẹ̀wọ̀n wọ́n ti bẹ nínú yà kàmàkọ́lá ibn Qayyim ti ṣàlàyé ẹ̀ ọ̀kọ́lá tọ́ ifatun ukhra minhu ibn Hazm mustaqarruha haythu kanat qabla khalqi ajsadi afọ́wà ibn Hazm àtàwọn míì àwọn náà ti ẹ̀ sọ pé ààyè ẹ̀mí yóò padà síbi tí ọlọ́run ti dá ara rẹ̀ ìpẹ̀ tọ́lọ́run ti dá ara rẹ̀ bẹ̀lẹ̀ yóò padà sí colt baba ni wàhálà mímọ̀ aládẹ́lélà alẹ́ ọ̀rọ̀ eléyìí kò lẹ́rì kankan wakọ̀dọ̀rọ̀dà Ibn Qayyim fi faslun khas afá Ibn Qayyim wọ́n da ọ̀rọ̀ yìí nù olùdí faslun kan ni wọ́n fún ọ̀rọ̀ yìí àkọ́dà wúlì dáadìí tí wọ́n takòkó ọ̀rọ̀ lérí ẹ̀ pé ọ̀rọ̀ yóò lálàáfíà tó bá lọ́wọ́ nù àrò page one oh nine one oh ten wàtẹ̀bí àwọ alhafiz ibn rajab bí ikhtisar afa hafiz ibn hajar hafiz ibn rajab àwọn náà dá ọ̀rọ̀ yẹn nù pé kò sọ̀rọ̀ mbẹ́ gbogbo àwọn àlàyé tá à ń ṣe yìí kí ni nǹkan tí a fẹ́ mú jáde mbẹ́ kò sí nǹkan tá a fẹ́ mú jáde mbẹ́ bí kì í ṣe pé àwọn onímímà wọ́n máa ń ṣàtótónu lórí àwọn masáyì tábà ń ṣàtótónu yìí kìí ṣe pé gbogbo ọ̀rọ̀ tábà sọ náà ni ó lálàáfíà àmì èyí tó bá ti súnmẹ́rì tó sì lẹ́rì òun náà là á lò ẹ̀rì oríṣiríṣi ọ̀tá ń sọ yìí ẹlòmíì ò jẹ́ pé tó kà nù tíra nìyẹn tí kò mọ tàkìrìjì àdìsí yẹn sọ sí ò oní ọba máa sọ káàkiri pé wọ́n ní Salman Faris sọ báyìí bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ yẹn wọn ò rí trace lọ́dọ̀ Salman Faris tòdí ìdòwì jẹ́ pé àǹfààní ńlá oníkanímọ̀ nípa ìmọ̀ hadith táàfin lè mọ èwo ló lálàáfíà nínú ọ̀rọ̀ tí wọ́n fi ti sọ́dọ̀ ànábì èwo ni wọ́n lálàáfíà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí wọ́n sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته